إياهم بإحسان إلى يوم الدين أما بعد a sì tún tún ọpẹ́ dá ọlọ́nkọ́ mọ́sá gba ọpẹ́ wa o ọlọ́nkọ́ mọ́sá ṣàlékún ntí ọmọ mú wa dúpẹ́ fún ọ o àwa tọrọ àlékún kí ọlọ́run àánú rẹ̀ orí ajẹ́njẹ́tàn rẹ̀ kó aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọlọ́n kọ́mọ́sá bá wa ṣèkẹ́ àti gẹ̀ẹ́nà ọkárí gbogbo àwọn aṣáájú wa nínú àwọn ará ilé anabi muhammad nínú àwọn sọ̀hábà anabi muhammad sallallahu alayhi wa àti gbogbo àwọn tó tún tẹ̀lé wọn náà títí tó fi dórí tiwa àti gbogbo àwọn tí ó tún gbáyé ìlà yawmil qiyamah ọlọ́nkọ́mọ́ wa yọ àwa náà kó nu wọn o àmín. amma ba'd mo kí fadilatu sheikh al-imam Qamaruddin Yunus mo kí wọn púpọ̀. pé wọ́n kú sẹ́ iṣẹ́ ribiribi ọlọ́run ò ní jẹ́ kọ́ rẹ̀ yín. nígbà tí wọ́n sọ fún mi pé tó bá yọ wá kódà kìí ṣe n rò pé déètì òní ni wọ́n ní lẹ́mìí pé yọ wá mo ti wá ní ah, yóò sì ṣòro fún mi kí. sheikh ọmọrùdín ni ọlọ́run fẹ́ ṣe nǹkan kan tí mo sì wá nàìjíríà kí n wá ní ìráyè mo wá ní ọ̀dà tí n bá tẹ bá bá ń fi síjọba yìí ń kọ́ jaza allahu khayra wọ́n sì ní lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dà ìlọrin wọn láwọn wà níjọ́ náà àwọn ti sọ fún àwọn jama ní èkó wàláyé uhibbukum fillah bó ti rí ni mo wí yẹn mo fẹ́ràn yín púpọ̀ nítorí tọ́lọ́hún torí pé dó ti tọ́lọ́hún ọlọ́run sì sàlékún odò tirẹ̀ fẹ́yìn náà mo wá fi eléyìí mo fi kí gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀yà mi tí ẹgbẹ́sí ọlọ́run lọ́wọ́ pẹ̀lú wọn àtìgbà tí ọ rọrùn àtìgbà tí ọ dàbí pé kò rọrùn tó àtìgbà tó le tọ́lọ́run ò pé kí ẹ pé á bàbá ẹ ti ṣe ọlọ́run ni àwọn mi ọmọ jẹ lọ àwọ̀ jẹ mọ́ ọlọ́run sì ní jẹ́ ṣe bẹ́ẹ̀ láyé ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run níjà wa náà orírú ẹ̀ ọlọ́run wa ṣe ìdótọ́rọ̀ ọlọ́run ìjíṣẹ́ ọlọ́run ọlọ́run máa ṣe nírọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ dákun olúwa bá mọ gbogbo wa pátápátá ẹ̀pọ̀lọpọ̀ láti ríra láàárọ̀ yìí lákínlẹ̀ awọ́lẹ̀ mọ́ra àkọ́kọ́ tí ń kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ẹ̀yà mi nù ṣé kọ̀mọ̀rúdún ni introduce yín sí mi àti àmì ìlú àti odò lẹ́jìnà ọlọ́run mọ gbogbo gbogbo àpáta kọ́dà àtẹni tí bóyá wọn ò ráyè wà pẹ̀lú wa ń bì jẹ́zá fún mi lọ́hù xayọ̀rọ̀ ọlọ́run ọ̀sán yìí lẹ́sàn dáadáa o. mo wá kí gbogbo àwa jàmá náà tí àwọn ń ṣe wàhálà àdáwọ̀tú ìlọ̀lọ́ àmọ́ bàbá rẹ ni tí ó ṣe dáwà bàbá rẹ ni tí ó gbọ́ dáwà ńkọ́ kò ní í ṣiṣẹ́. àkí ẹ̀yìn náà o àpadà sí bú báwo ti fẹ́ ọlọ́run ọwọ́ ti dí àkọsáyé à ń lọ gbọ́ hálíkọ̀ ọlọ́run ò ní gbé bẹ́yìn náà torí pé wà láàyè àpadà sí ibú ni ọlọ́mọdé ara padà sí ibú o láyé àti ní alìkèyàmà mo kí wọ́n jẹ́ ń gbọ́ yé pé àwọn ìyá wa wà lókè torí gbẹ́ngbà tẹ̀sí ní kọ́pù annual seminar ni. òfin kàkẹ́ bàbá ti ń rí àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà láàrí àwọn obìnrin mo kí gbogbo àwọn ẹ̀yà wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa náà lókè tí wọ́n ń gbóhùn wá báyìí pé lápapọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ lónìí. òun ni tó ní í ṣe pẹ̀lú lọ́kọláya. wọ́n wá ní ká sọ in particular àwọn ìṣòro the marital problems ìṣòro tí ó máa ṣẹlẹ̀ láàrin lọ́kọ àti láya. bí ó bá sí ṣòro ń gọ́ ajẹ́gbà ní rọ́rọ̀ sọnù àmọ́ kò gbọ́dọ̀ má ṣòro kò gbọ́dọ̀ má ti sòrò ẹnu tá a wà wá náà ni pé ǹjẹ́ ìṣòro tí ń bá tí wọ́n ń dé òun ni ọmọ fi ààlà sí ìjẹ́lọ́kọ láyà bí kò í pé ní náà fi làákà ìwò pé mo fẹ́ fẹ́yàwó ìyàwó náà fẹ́ lọ́kọ àmọ́ májẹ̀mú ni pé àní jà o níjọ́ tí a bá sì ti jà ọmọ lọ tiẹ̀ èmi náà máa lọ tèmi ẹlákun ọkọ mélòó ni irú obìnrin yóò ní láyé ìyàwó mélòó ni irú ọkùnrin yìí náà ní láyé bọba tiẹ̀ lọhùn ẹ ẹ ń pínyà ó sì ń fẹ́ mi ìwọ náà ń kó ń bì ń bọ́ ń bì kan ń bọ́ síbì kan mélòó lèèyàn fẹ́ ní láyé ajẹ́pàfi ká wárú ntí a máa fi yanjú ìṣòro àárín ara wa àmọ́ kéèyàn ó gbé sí làákàyè rẹ̀ pé ẹni tẹ́mi rè ò ní já tá a máa ṣe ara wa ẹlòmíì ó pe agbára wa mu púpọ̀ àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá wọn ní kọ́dà ahọ́n àti kíni wọ́n ní wọ́n ń já wọ́n fi pòwe ní o ìtumọ̀ ẹ̀ ni pé èyàn ó ṣe ń jọ kan tí òun náà ní o yóò sì gíra rẹ̀ ní ahọ́n jẹ ọmọ èké nìkan kọ́ o ìmọ̀ ẹsẹ̀ lẹ̀ sàgbàlagbà náà ń gbà mí o tọ́ tani ọ̀wà parí ìjà hàn àti àbí káwọn máa lọ jẹ lọ́dọ̀ kẹnu náà máa lọ jẹ bọ́rọ̀ tó rí gan nù kò ṣeé ṣe ńgbà ọlọ́run bá ti tò wá pọ̀ àkọ́kọ́ mùsùlùmí agbọ́dọ̀ kọ́kọ́ ní al-imanu rasikhu pé ǹsìfẹ́ fi ọ̀tẹ́lẹ̀ náà ṣé bá ṣe àwọn ṣé agbọ́dọ̀ tí ọgbọ́dọ̀ rinlẹ̀ lọ́kàn rẹ pé ńbẹ́nu kádàrá tiẹ̀ ńsì ńbẹ́nu kádàrá tiẹ̀ ìyẹn ni pọ́tọ̀ ọkùnrin àtobìnrin pé ẹ fẹ́ra yín ẹ jẹ́ lọ́kọláya ó ṣèèṣì ò sí nú ẹ̀ ẹ̀yìn bá jẹ́ mùsùlùmí o tọ́mọ̀ pé nínú arkanu ìmánì asita nínú òpó ìmánì mẹ́fà ni al-ìmánu bil-qadari khayrihi wa gbogbo ẹni tí ọ̀rọ̀ délẹ̀ tà délẹ̀ yà ìsìfẹ́ ṣe tẹ́lẹ̀ náà ṣé bá sọ àwọn bàbá tí wọ́n tú láàṣì ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ wàá nu ìmánì rẹ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ kọ́ yàtọ̀ fún bí kíni bọ́lú ọba ti kádàrá rẹ̀ pé yọ ṣẹlẹ̀ bọ́lọ̀ ń bá ti wá kádàrá pé lámàyín ọmọ lámàyín òun lọ kọ́ làkàṣègbè ọmọ làkàṣègbè àfi kí wọ́n gbà bẹ́ẹ̀ ntí ọmọ wa wáyé yìí a ti ní kò ṣeé ṣe bọ́bá yìí pé yìí lèyàn ń wá kí ọ̀nà rẹ̀ ó dín pé ẹ bá ń wẹ́ni tá tá bára wa mú kọ́dà tá à ní já kò ṣeé ṣe bàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ òun ni irú ń tá fẹ́ bára wa sọ láàárọ̀ yìí àti irú èyí tẹ́ ẹ ti ń gbọ́ àti èyí tá a tún máa gbọ́ ẹ dákun ẹja ńgbà wa ń kékeré wọn ni kéèyàn tọ́jú ẹ̀ sí ọwọ́ kọ́mọ́bà àfi kọ́mọ́bà àfi jẹun àbí ẹ dákun ẹja tọ́jú ẹ̀ gbogbo bí tá tọ́jú ẹ̀ sí ká máa rárá wa létí ìgbà tí irú àwọn nǹkan èdè àìyedè bá fẹ́ máa kò lè má wáyé o. èmi tí ń bá yín sọ̀rọ̀ gbé àlejò à àbí ṣé o kọ́ bàbá tàn yín ló kù wàláì kò rí bẹ́ẹ̀ bí ó bá rí bẹ́ẹ̀ allahu akbar ilé muhammed sallallahu alaihi wa sallam ni ọ̀yá ti gbọ́jà mọ̀ àwọn kibaru sọ̀hábà ridwanullahi alayhim mo rò pé Umar ibn al-Khattab ni ó dé wá ń kọ̀m̀plẹ̀n pa pé àwọn obìnrin wa Mẹ́kà ní tá a mọ obìnrin Kùrẹ́ṣì mọ̀ wọn èrú pábà yìí sí wa tí ládé Mẹ̀dínà sí tán tí wọ́n rí àwọn obìnrin àǹsọ̀rù ọba ti àwọn náà ń kẹ́gbẹ́ wọ́n wá ń béèrè wọ́n ní jáse nǹkan báyìí àwọn wọ́n yìí wí báyìí tẹ́lẹ̀ wọ́n là nẹ́bi wá rẹ́rìn ọwọ́ ẹni sọ́ra àwọn tí ń bẹ nù lé <laughs> báyìí làwọn náà bí mi kò tó dé àbí ìjọ tán <laughs> torí náà bẹ́ẹ̀ ọba tanra rẹ̀ ló kù pé àwọn ìjà ń lè tiwa àmàlànà anábùwà muhammad sallallahu alaihi wa sallam díẹ̀díẹ̀ tọ́lọ́ láwa náà ké tí à ń gbìyànjú àti lò ó òun ni àwọn ṣé òkọ mọ́rù ní ká wá sọ kèsì pa wá wá ní kò sí ń lè tiwa la wá fẹ́ kẹ́yìn náà rí bẹ́ẹ̀ kò kò rí báwọn bí ọba rí bẹ́ẹ̀ kò yá gbọ́jà ń lé muhammad sallallahu alayhi wa sallam àmọ́ bò la ti yanjú tiẹ̀ sallallahu alayhi wa sallam bàbá fẹ́ jọ anabuwa muhammad délẹ̀ àfi ká jọ níbẹ̀ wọn náà èyí tí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn àmàràn ìmàràn ní gbogbo ń ta sọ́yìn àyín lónìí insha allah ta'ala òun ni hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam abu huraira radiyallahu anhu ló gba hadith náà wa wa huwa mukharrajun fi sahih al-imam muslim hadith yìí ń bẹ muslim. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا أو إن سخط منها خلقا رضي منها خلقا آخر لا يفرق مؤمن مؤمنه anabi ní mòmìnì kan tọgbọ ló ń gbọ́ kọgbọ́dọ̀ bí lọ́kùnrin mòmìnì lọ́kùnrin kọgbọ́dọ̀ bínú mòmìnì lóbìnrin anabi òkè mòmìnì ọkùnrin mòmìnì ọkùnrin síra wọn anabi ní la yafraqu mu'minun mu'minatan ìyẹn ni pé gbogbo ibi tí mòmìnì ọkùnrin bá ti pàdé pẹ̀lú mòmìnì obìnrin níta nẹ́bí ń sọ ń bẹ̀rù ń directly náà ni pé azawujú wọ́n zawujà ọkọ àtìyàwó bó tilẹ̀ wù kí èdè àìyedè àìgbọ́ra ẹni yé ìjà àbí ntọ́jọ́ bí ọ̀sẹ̀lẹ̀ ànẹ́bí ní kò gbọ́dọ̀ létò kíbinú ẹni ọwá wà nù yàn pé inú rẹ̀ sì ń bí mi inú rẹ̀ sì ń ṣe ni inú rẹ̀ ń bí mi ànábì ní wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ànábì ní kí ló jẹ́ orí bẹ́ẹ̀ òun ni píríncípù yìí fọ́múlà tá ànábì wá fún wa nù bọ́lọ̀ bá ní káwa náà ó lè máa lò ó. in sakhita minha khuluqa èyí tó ṣe lónìí tó dùn ọ́ radiya minha khuluqan akhar èyí tó ṣe lánàá ńkọ́ tó dùn mọ́ àmọ́ in most cases kí ni máa dalé mùsùlùmí àti ilé míì náà rú àmọ́ mùsùlùmí làwa ń bá sọ̀rọ̀ lónìí òun ni pé tí èèyàn ṣe ọmọ ànábì ádámà ntí a ṣe ọmọ ànábì ádámà tó dùn ún òun ni máa rántí kọ́dà bíi ìrẹ́zà ni yọ́ pa gbogbo dáadáa tó ti tẹni tó ṣaburú sí lónìí yìí ṣe yọ́ fẹ́ gbìyànjú àti parẹ́ ànábì ní má gbàrú ẹ̀ láyé sọlọlọhu aleyhi wa sẹlẹm ẹ dákun ẹ jẹ́ ká mú eléyà píríncípù yóò yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ah! òun náà ló ṣe báyìí wá sọ̀rọ̀ ẹ di tape recorder ọ wá rìwáìndì kò rìwáìndì ara rẹ pé àmọ́ o eh, òun náà ní sì máa ṣe báyìí máa rán rẹ létí kọkùnrin ọ̀ràn ara rẹ létí kóbìnrin ó ṣe kí ni ọ̀ràn rẹ létí ẹnìkan ò ní ṣẹ̀ṣẹ̀ pè yín jọ pé ẹja bá yín parí ìjà tẹ́ mọ̀ fi parí ẹ̀. àmọ́ lópin ìgbà tó bá ti jẹ pé èyí ti ń dùn wá ohun tó ṣe nísìnyí òun láwa wo kokokokokoko mọ́ ẹ ilé ò lè gbádùn o. anabuwa muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin ọlọ́run kọ́ tó gbà tó kọ́ àwa náà ó ní gbogbo ohun tí ọba lè ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ débi ipò pé níbi bá tiẹ̀ ti rí ẹlòmíà ní bá tiẹ̀ ti rí inú kan máa bí mi ni ní mò ń mì ní sí mò ń mì náà èyí tó tiẹ̀ fi mọ̀ ni pé bọ́ bá ṣe èyí tí ọ̀dà lónìí rántí ijó tún ti ń ṣe ntọ́da ìyẹn ni ọwọ́ àfi ni ò fi para wọn rẹ kò lè máa ṣe èyí tó da lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe pé bó ti lè wù kóbìnrin ẹlòmíọ́ lè obìnrin mi burú <laughs> Ah, bó tilẹ̀ wù kó burú tó ó ní ó ní njọ́ tó ń rí ti ń dùn mọ́ lára rẹ̀. bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá ní abẹ́ ọ̀nà méjèèjì náà ni o ẹlòmíì ó pe bíi ti bàbá kínní kọ́ kò sóore kan lára rẹ̀ kò sí dùnú kan kọ́dà ńjọ́ tó ń ti délé yìí rí dùnú kan rí <laughs> ẹlòmíì ó wí bẹ́ẹ̀ ni níjọ́ tóun ti délé yìí tóun ti dáṣẹ wọlé yìí kò sádùn àbà ànábì ní òrí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam èyí tó korò òun lọ fẹ́ mú ọ gbàgbé èyí tó dùn bọ́ba ti wá rí èyí tó korò òun tètè rárá rẹ létí kíni rárá rẹ létí èyí tó dùn bàbá tiẹ̀ wá àzùmù pé bọ́lọ̀ ń ti dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá lóòótọ́ iṣẹ́ ẹbú ọwọ́ ẹlòmíín pọ̀ ju sẹ́ẹ̀rì rẹ̀ lọ. ìyẹn ni pé ntíyàwó ọmọ rí lọ́dọ̀ ọkọ rẹ̀ bọ́lọ̀ ń bá kádàrá tiẹ̀ bẹ́ẹ̀ àwọn ò lè yí kádàrá ìwọ náà ò lè yí. bọ́bá yìí ni pé èyí tó ọmọ rí ní ó kéré sí èyí tó ọmọ rí kíni gbogbo bọ́bá alukur'an kẹrí mo tún ti pè la ọ̀pẹ àkíyèsí wa sọ́nà mi. olùwà ni àṣà àǹtakàrọ̀hù ṣẹ́yán wàhúwà kọ́yìrù lakum wàásà àǹtóhìbù ṣẹ́yán wàhúwà ṣàrù lakùn. wàláhù yàlámù wà á ń tún wàláhù yàlámù. wa antum la ta'lamun bẹ́ẹ̀ náà ni wallahu ya'lam wa antum la ta'lamun. báyìí a'udhu billahi minash shaitani rajim ẹ ṣeun ṣe kọmọrùdín wọn ni ká ṣe a'udhu torí àyà kùránì lè yíwọn àìkí àyà kan tẹ́lẹ̀ lóòótọ́ àyà yìí nù al-Qur'an al-Karim lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wípé asa an takrahu shay'an wa huwa khayrun lakum ẹ̀yin lè rí nǹkan míì kẹ́ wò ó ló sún wọn tọ́ máa nẹ́bí ádámà pé látòkè rẹ̀ délẹ̀ aburú ni wa huwa khayrun lakum ẹ̀ sì lè mọ ó lè jóore gẹ́gẹ́ bó ti ṣe pé ńgbà míì wa asa an tuhibbu shay'an wa huwa sharrun lakum ẹ sì wo nǹkan míì tẹ́yìn owó ńlá káyín pé kọ̀sáburú kan bẹ̀ látòkè délẹ̀ oore ni bẹ́ẹ̀ wa sharrun lakum. nínú tarjama alimami malik alimami malik bin anas gbogbo wa máa ní náà ni nínú biography imaamu malik tọ́lá kọ́lẹ̀ nígbà tọ́lọ̀ ń yọ malik tán bọ́lọ̀ ti fẹ́ ṣe é bàbá ni wọ́n ní wọ́n ń sọ ìtàn yìí anasi tó bí alimami malik wípé ńjọ tí wọ́n fi ìyá ìmáàmù máàlìkì fún un téèyàn pé bí n bá kọ̀ǹsídà pé a kìíní yìí wù mí lára ẹ̀ ó ní wà láàyò òun ò rí ní biography ìmáàmù máàlìkì ipe téèyàn tiẹ̀ pé tẹ̀mọ̀ pé anabi náà ní sọlọ́lọ́hu àròsọ́lẹ̀m kọ́dà anabi náà ní nǹkan mẹ́rin kẹ̀yìn lè wò ó kó tó fẹ́ yàwó ó lóun ò rí pé a ah, a ah, kọ́dà bí òníwà ọ̀lẹ́wà sẹ̀mọ̀kẹ́ lomi owó yìí kọ́dà bí ọ̀lẹ́wà òníwà kò sí ní méjèèjì wọ́n lówó ńlé wọn <laughs> kò ní gbogbo àà ah, àmẹ́sìn bẹ̀ lára ẹ̀ kọ́dà nẹ́bẹ̀lẹ́ yìí ò ní ọgbà mú tẹ́rìbát yàdáàkà fàzùfàrù bìdá ti dín ní tẹ́rìbát yàdá bọ́tí bí tá ń lọ ni pé wọ́n lólóhùn ò rí nǹkan kan tó àtrákì yìí obìnrin yìí sí wọn. kí ló wá dé tó o fẹ́ ọ̀la ayé alukurani yìí lòun rántí ayé yìí wá wá sí wọn lórí pé asa an takrahu shay'an wa huwa khayrun lakum. ó ní kò sí nǹkan mi tó mú un pé a ah, ńgbà wọn ti ní tó wọn fẹ́ náà nìyí asa an takrahu shay'an wa huwa náà ní túmọ̀ ayé yìí fún rẹ o ọwọ́ á ní ni maliku ibnu anas ẹ dákun ta ni ó mọ̀ pé anas kan gbáyé rí ń gbà wọn nínú èmi rẹ àìmọye anas kìí ṣe anas sọ̀hábì anabi ló bí maliku o <laughs> ọlọ́kàn ló kọ́ jọra wọn ni anas tẹ̀yìn sọ̀hábì anas ibnu Malik. maliku imamu, maliku ibnu àmọ́ wọn ṣe bàbá àtọmọ o ọ̀nà wọn jìnnà síra wọn torí pé máàlíkù tábìrù tábìrì lòun ìyẹn ni pé ẹni tí ọba sọ àhábẹ kan láyé làápè ní kíni tábìrù àtàbìrì sẹrípọ́nà jìn káwá pé anẹ́sì ló bí máàlíkù máàlíkù ó sì bá sọ àhábẹ kan láyé yóò sá mọ bàbá tiẹ̀ àmọ́ ní ọjọ́ra wọn mo wá ń sọ pé ní anẹ́sù tó bí alimami malik Rahima. fún rẹ̀ lọ identify pé aya tó ń ké fúnra àwọn jọ tí wọ́n mú ya ọmọ yìí dé à xeyiru náà nì kí ló gbélé yìí lọ lórí. báwo tiẹ̀ mọ kí ni bàbá yìí rò tó fi wíru tó wì ọ̀kan clear sáwà òun nìkan ní jẹ́ anẹ́sì nínú àwọn táàbì yìí kò jóhun nìkan tani ọwà ta lọ mọ kọ́dà nóòtàn nísìnyí pé nkankan ló gbèsè láyé ni nkankan ni ò gbèsè ni èmi ò rí bí wọ́n ti màmá devote péjì kan àbí péjì méjì pé anasi tó bí máàlíkù ni o àmì èèyàn fẹ́ ọkọ ọkàtà ìmáàmù máàlíkì. asa an takarahu shay'an wa huwa khayrun lakum. ìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ní à. Ah, ìyàwó tèmi yìí èmi ò rí nǹkan kan tó dáa lára ẹ̀ abọ́kọ tèmi yìí kò sáǹfààní kan lára ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ńgbà míì ọmọ ànábì ádámẹ́ ń tá a bá kàn rí lọ́wọ́lọ́wọ́ òun ni ó gbà wá lágbé dàkejì ni èèyàn ṣe pé òṣò orí nìkan rárá kò sáǹfààní kan lára ẹ̀ ee bọ́ba tiẹ̀ wá àpí àṣì ọbẹ̀ náà àkùrá ni bọ́ sọ̀rọ̀ lọ́nà ẹ̀bùnmí bọ́ba yìí pé ìtọ́lọ́ ń ká mọ́ ọ̀nà àṣà àǹtẹ̀kàrà hù ṣe é án wọ́n hùwà káyọ̀rọ̀ lakùn kódò ò lè bẹ́ lọ́hùn wípé wọ́n ọlọ́run ọba wọ́n ní wọ́n náà ló wí báyìí wọ́n náà ké áyà yìí ọkùnrin yìí ò ṣe nǹkan kan tó dùn mọ́ mi àmọ́ wọ́n ọlọ́run ọba jọ́ padà jẹ́ òòrè fún mi bẹ́ lọ́hùn bẹ́ẹ̀ bọ́ba ìpọ́bìnrin náà lọ́jà dánwò fún wọ́n náà bẹ́ẹ̀ wọ́n náà bẹ́ lọ́hùn bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀. bàbá wa ń sọ̀rọ̀ al-usra ìdílé mọ̀lẹ́bí ntí ìpìlẹ̀ ìdílé òun náà ni kárí ọkọ káàsì rí kíni kárí ìyàwó bọ́lọ̀ ń bá wa tún ṣèkẹ́ rẹ̀ á máa wá rí àwọn ọmọ àwọn agi ìtìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìdílé náà nì kọ̀sọ́dúnà tí ìdílé fi lè dáa àfi káwọn mẹ́tẹ̀ẹ̀ta yọ dáa bídìlé ọba sì dáa inú kó ipá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí abọ́kan àbí méjì nínú wọn náà ni ọ̀dá ìtumọ̀ ẹ̀ náà nù àmọ́ ká níbi títí bẹ̀rẹ̀ òun ni ọkọ àti ìyàwó sẹ́rà kọ́kọ́ bíi tí àdánwò tí máa ṣẹlẹ̀ pàtàkì jùlọ tí ò yẹ ká rí láwùjọ mùsùlùmí tá a sì ń rí lọ́pọ̀lọpọ̀ òun ni pé akọ́kọ́ sì gbọ́ kí ni ń jẹ́ ọkọ kí ni ń jẹ́ ìyàwó ó ẹ eh, nínú àwùjọ tá a tún gbé oríṣiríṣi àwòrán èyí tí à ń wò nù fíìmù <laughs> èyí tá à ń kà nù ìwé èyí tí wọ́n ń wí fún wa létí pé báyìí ní rí lu bìkan ó ti wá gbé ọ̀pọ̀lọpọ̀ àwòrán ẹ́ ntí ń jọkọ àti ntí ń jẹ́ kínní àti ntí ń jẹ́ ìyàwó sheikh ọmọrúdín ntẹ́lòmíì tí ọmọ báyàwó rẹ̀ jà sí tí ò tí ì rí bẹ́ẹ̀ wọ yóò tí ì jẹ́yàwó òun ni ajáta kan ti ń wò lórí tẹlifíṣàn àwòrán òun ni ọmọ wa fi tọ́ba délé àwòrán tí ń wò òun ni ọmọ wa wò pé èsì tí wò rí bíi <laughs> ẹ̀hìn tó osman ẹ̀sìn òun torí pé tí òun gbọ́yé ní ìyàwó nù bẹ́ẹ̀ lórí lára obìnrin náà ń gbà ní àti sì gbọ́ lọ́pọ̀lọpọ̀ kí ni kọ́nsẹ́pì pé èèyàn ń jẹ́ ọkọ fún obìnrin kí ni kọ́nsẹ́pì pé yẹn ń jẹ́ ìyàwó fún ọkùnrin àwa mùsùlùmí àníìdí àti máa wo ọ̀tún wò sí kó e pé nínú fíìmù fíìmù lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń júwe pé bọ́kọ ti gbọ́gbọ́ ti gbọ́dọ̀ rí ni bíyàwó ti gbọ́dọ̀ rí ni ìdílé lọ́kọláya bí wọ́n ti gbọ́dọ̀ rí ni bí ọba ti wá bá bẹ́ẹ̀ ń dilé tiẹ̀ àdánwò dé. ese tó ma mùsùlùmí lo nú alukur'an kẹrìm bọ́ ba ma pé wọn ó ké fún ọ nínú sórọ́tù rom awudu bilahi mina shaitan rajim bisimilahi rahman rahim wamin ayatihi an kọlakọlakun min anfusikun azuwaja litaskunu ilayha wàjà ala bẹ̀yìnàkùn. mawaddatan wa rahmatan inna fi dhalika la ayatin liqawmin yatafakkaru. bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ kí ni kọ́nsẹ́pìtì lọ́kọ̀láyà balùkùránì ti júwe ẹ̀ kọ́dà bó ṣe pa yìí nìkan lọ́gbọ́yé ó tó. olúwa ní ẹ̀kan rò pé ọkùnrin kan ń pàdé obìnrin ń fẹ́ra wọn ẹ mọ̀ pé mi ọlọ́run fi sàmì ni wà mí àyà àti yìí olùwọ́ba nínú àwọn àmì àwọ̀ ọlọ́run an khalaqa lakum min azwaja òun la fi dá fún yín kó ṣe pé àwọn tẹ́ ẹ máa fẹ́ra yín lọ́kọ níyàwó kọjá pé min anfusikum bólúwa bá tó bẹ́ẹ̀ pé bẹ́yàn bá níyàwó tọ́jọ́ mẹ́yàn àlìjànú ni kọ́ lọ tí wọ́n ń yí nature tí wọ́n padà gbogbo ẹni tí ń súnmọ́ ẹranko kọjọ́ mẹ́yàn máa o torúpọ̀ lọ́wọ́ bá ní men àǹfóṣèkún àníbẹ̀ bá fẹ́ra yín kó ṣe pé èèyàn bíi tiyín náà lẹ́ẹ̀ máa fẹ́ olúwa ni a wá ṣe yín ibi tá à ń lọ nu àzùwájá jamu'u zawju lédè Lárúbáwá azuwaju plural kíni singular rẹ̀ zawju kíni wọ́n ń pè ní zawju lédè Lárúbáwá ìtumọ̀ zawju òun ní nǹkan méjì sábà pé nǹkan ní kíni ní zawju nǹkan méjì tó ṣe pé bí a bá rí ọ̀kan nu méjèèjì yìí èkejì ò pé àbábùkù bá a òun ni bẹ́ẹ̀ bàbá tún máa záwùjù lápèjúwe nísìnyí lédi òyìnbó tí ó tètè yé ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé àwọn eléèbó ní a pair of shoe a a pair of shoe a pair mbẹ́ ni bàtà mélòó nù ṣé bàtà kan nù bẹ́ẹ̀ bó bá ní a pair of shoe èlé bó pe lóòótọ́ àmọ́tòmọ́ rẹ̀ jẹ́ ni bàtà méjì bó ti rí léde lárúbáwá nù gbogbo ntí lárúbáwá bá ní záwùjú ìyẹn ni pé nǹkan méjì àmọ́ àmọ́ lò ó bí nǹkan kíni bí nǹkan ẹ̀yọ̀ kan ẹyá wo látara àpẹẹrẹ bàtà méjì tí mo mú wá fún wa yìí kíni jẹ́ bàtà méjì bàtà ọ̀tún àti bàtà òsì bóò ni ọba ti rí irú rẹ̀ ò sí láàrin wa yìí alihamudulilayi àmọ́kárẹ́ nìkan kọ́ wọlé nísìnyí kó o e pé ọwọ́ bàtà méjì o àmẹ́sì ọ̀tún náà méjèèjì ó sì ń wọ ọbẹ̀ bọ̀ láti ilé rẹ̀ wọ́n sì wí fún un pé bàtà ẹsẹ̀ ọ̀tún méjì ni ẹ̀wọ̀ àpẹtẹni tí ọ̀mà tó sì wọ̀ bọ́bá tiẹ̀ sí wọ̀ kò ní rìnrìn kọ́gbọ́dọ̀ rìnrìn kílò kan tí ó fi mọ̀ pé à èyí ṣe wọn èwọ̀ báyìí àbẹ̀yàn kó bàtà ẹsẹ̀ kan náà méjì ìwọ̀n àwọn ọ̀bọ kìí ṣe pé kò wọ bàtà méjì ó fi bàtà sẹ́sẹ̀ kan ó sì fi sí ẹsẹ̀ kejì náà àmọ́ tí a fẹ́ lò ń bi a pair of ó ti dé kí ni ó ti miss òun ni mo fi yà lọ lẹ́ẹ̀kan pé ní gbogbo rẹ̀ ẹran tí ń bá ń pé. èyí ṣe tẹ ìjọkùnrin ọmọ àfi ọkùnrin ó ti kú léèyàn èyí ṣe tẹ ìjọbìnrin ọmọ afẹ́ obìnrin òun ni ọ̀kan náà àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́sọ̀rọ̀ yìí pé ńgbà bá wá dálẹ̀ tá a tún sà ẹnìkan wá dé wà ní human right òun ni kakọ ọmọ fe akọ kabo ọmọ fe abo ó sì ní human right. interview fún ọ ni pé human rights ẹni tí ó enjoy human rights must remain a human being. bẹ́ẹ̀ wọ́n bá gba ẹ̀tọ́ kí ló pé ẹ̀tọ́ mi èèyàn ó remain níkíní lọ́mọ èèyàn ntí ń dọ́mi èèyàn láti jọ́ ọlọ́run ti dọ́mi èèyàn látàyè baba ńlá wa nẹ́bí adam ọmọ èèyàn rí i pé ìfẹ́ra ẹni wọ́n gbọ́dọ̀ jẹ́ láàrin ọkùnrin àtobìnrin àmọ́ njẹ́ ọba ti di pé ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin ẹ̀wọ́ kọ̀ mí sọ́ra yín èyí wò sí nù tán mi yẹn bẹ́ẹ̀ ọba sì ti jẹ́ human being kọ́ má béèrè kí ni kọ́ má béèrè human right lórí ọ̀rọ̀ azawujú là ń sọ káfí gbọ́ yé alukurani ló ti kọ́ wa lélẹ́yìí alukurani júwe fún wa ká fi mọ̀ pé àṣebọ́lọ̀ ń ti fẹ́ kárí lọ́kọ láyà òun ni ká máa kọ́mplimẹ́ǹtì ara wa ìyẹn ni pé ká máa ṣe kíni ká máa pé ara wa ibà ń gbọ́ tàn táwọn ṣe kọ́ mọ́rù ń kà fún wa pé bó lè ya ńlá wa àti ya bàbá ńlá wa rí bàbá ńlá wa ádámù aleyhi sàlámù. ọlọ́run tó nu inú agbára ọlọ́run tí ò láàlà ńgbà ọlọ́run dá nàbí ádámà tán bọ́bá ikọ́ fẹ́ máa fa àwa àrọ́mọdọ́mọ yọ látara nàbí ádámà tí ò nídìí kóbìnrin ọ pẹ̀lú rẹ̀ olúwa lè ṣe olúwa lè ṣe ni olúwa lè àmọ́ ẹ̀kọ́ ńlá tí ńbẹ́ńbẹ́ ni ni pé olúwa wa yọ ìyá ńlá wa Hawa kọ́ làwọn ní látara. La ẹ̀fọn ha ànábì ádámà náà lọ́lọ́run ti yọ. àmẹ́yìí tí wọ́n ń gbé sí wa lórí tọ́pọ̀lọpọ̀ ń wò nù fíìmù tí ń kà nù wé lónìí ni pé gender equality làwọn ń pè gender equality èyí ò ní ọmọ wa bí n tá ń pè ní competition alimunafasa alimusabakọ àwa ń rí ọkọ àtìyàwó lónìí ní rí ẹni tí ń sáré ìgbé ò ní jù mí èmi náà wọ́n náà ò ní jù mí èmi ò jù ọ́ ìwọ ò jù mí ntọ́ da ọ̀pọ̀lọpọ̀ lérú nù. bó bá yẹ pé a dúró lórí àzùwájá bólúwàtí ní min ayatihi an khalaqa min anfusikum àzùwájá ọ̀pọ̀lọpọ̀ ń tí à ń gbọ́ tí ń da léru ọ̀pọ̀lọpọ̀ lé àti ilé mùsùlùmí àtòmíì kọ̀bá ti sí ń bẹ̀. lápẹjúwe kò èmi ẹ bú ẹgbẹ́ kan nìkan o bó ti wà lọ́dọ̀ àwọn àgbàlagbà ní bó ti wà ní líìkì bẹ́ẹ̀ lọ́wọ́ àníkíní lọ́wọ́ bí ń ti ń bẹ lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ń bẹ lọ́wọ́ obìnrin obìnrin tí ọkọ fẹ́ sílé wọ́n sì níbi tí wọ́n ń sùn tí wọ́n ń jí kọ́dọ̀ míì kọjá ibi tí wọ́n ń sùn tí wọ́n ń jí àyè tún gbà á ẹni ọkọ lé tó fẹ́ ṣe ẹ̀ yàrá mẹ́ta mẹ́rin márùn ó ní àgbàlá kò sí ní tí ó fẹ́ ṣe nínú ilé yìí táyé ọgbà á ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí bọ́ bá ti wá tún rí tọrọ kọ́bọ̀ bí ó jẹra lẹ̀ ní ọmọ wa ilẹ̀ mi <laughs> bí ó ti ṣe kíni bí ó ti lọ ra ẹ wà á máa béèrè pé yóò kó jáde kó ń bì ní. ní tìtorí pé a ti sì gbọ́ pé àwọn èèyàn náà máa sọ fún un pé màmá gbára lọ́kùnrin kan ọmọ lè. <laughs> o le fẹ́ yàwó méjì ó ti ọ̀tá ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ kọ́dà bí ọ wà ní pòtíṣàn pé ní tọrọkọ́bọ̀ yìí kọ́dà ẹlòmíín bí tó burú dé kọ́dà báwọn ọmọ rẹ̀ ọba rí skul fíìsì san ẹ lọ bá bàbá yín náà ni bí ọba rówó lé kéwù san ẹ lọ ṣe kí ni kì í ṣe kí bàbá yìí o àmọ́ lọ́hùn òpin ọ̀pọ̀ sí lọ́dọ̀ tó bẹ́ẹ̀ òun sì ń tọ́jú owó sọ́dọ̀ àwọn tí ń tọ́jú ẹ̀ sí yọ́ọ́ra lẹ̀ yọ yọ búlọ́ọ̀kù yọ kọ́lé torí kẹnẹ kò sí ti farú yíwọ̀n ju pé ìwọ ò ní jù mí bẹ́ẹ̀mi náà ò ti ṣe bẹ́ẹ̀mi náà ò ti ní jù ọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run pe tọkọ-tìyàwó. mo ní bàbá sọ kọgbà kọgbọtọ lọhùn pé a ìmọ̀kẹ́ bó ti rí ni ibẹ̀ lọkùnrin mi ò wá dúró sí pé ó kó sí ń lọ́wọ́ ó ti gíní ó kó sí mi lọ́wọ́ oríṣiríṣi ète oríṣiríṣi irọ́ tó pé ní gbọ́dọ̀ rí tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ ńgbà òun ni ọlọ́pàá ó mú mọ́tò rẹ̀ ìgbà òun ní kọ́dà láńlọ́ọ̀dù bíṣọ́ọ̀pù mi lónìí ọlá fi kí n sanwó kò sí nítorí nǹkan ti gbúrò kíni ó ti gbúrò owó kankan lọ́wọ́ ìyàwó rẹ̀ ṣé bọ́lọ̀ ń ti ní o ose nù. kọ́dà ń bí ó burú dé nínú tàbí èsè tàn àròsọ ti ṣẹlẹ̀. wọ́n ní àwọn olè wálé kan wọ́n wá ṣiṣẹ́ bí wọn tí wọ́n máa ṣe. obìnrin yìí nìkan ni wọ́n bá ń lé ó sì kó àjọ ọ̀dájọ ọ̀kájọ ní àná wọ́n wá ká a ní òní wọn ò bọ́kọ rẹ̀ pé owó àjọ òní la wá wá ara wa má fẹ́ mí rẹ̀ ṣòfò wọn làwọn bíi mẹ́ta mẹ́rin ni wọn wá kì í ṣe nìkan wọn da ẹ mọ̀ pé wọn da nǹkan bójú. wọn wá ń ṣetán tí wọn ń lọ èrò kan wá wá sórí obìnrin yìí náà ṣe mọ̀ pé ọlọ́run lọ́mọ ẹjọ́ tẹ dájọ́ yìí tó ti ṣe wàhálà ṣe wàhálà ó sì ní ní nítorí ẹ dáa ẹnìkan wá dé láàrin òru kan ọ̀sán kan ọ̀pálẹ̀ gbogbo ẹ̀ mọ́ pé kọ́dà bó ṣe pé odó yìí lòun lè kán mọ́kàn lórí ní nínú yín náà. ẹni ní gbówó ìlọ lásán ọlọwa ní wa ní àwọn yòókù ti jáde ọ̀kan confidence bóun débi pé kò tiẹ̀ kanjú òun tún rìn rẹgbẹrẹgbẹ ní wọn ní bóbìnrin yìí ti mú ọmọ odó ti ń bẹ̀lẹ́ egun kan nulẹ̀ lọ́ba fọ́ ọmọ ní ọjà sálìkìyàmà ti rí náà kígbe pé kan à báyìí wọ́n wá lé wọ́n wá ṣe báyìí ni o ní short nígbà wọn ò sì ju ẹni wọn kan dó lórí ẹgbẹ́ ta ni ọkọ rẹ̀. ṣé irú yìí náà láàpẹ bọ́kọ bíyàwó bá ní lọ́wọ́ kọ́ máa nà á hàn sírú ọkọ yìí sírú ọkọ tí Islam wí nù. àtúntò náà ni ńgbọ́ ti rí i pé ìyàwó gbàjọ́ ló lóun fẹ́ tíráàbù. <laughs> Eh? wọ́n tún jọ wá wá ìfẹ́sọ̀ ló tó di ṣẹlẹ̀ ni o kì í sọ̀rọ̀ àlọ́ o torí náà ẹgbẹ́ méjèèjì ni àfi kí ọkọ orí bá ti àkàyà yìí délẹ̀ kó owó bọ́lọ̀ ti fi sí kíni orí sọkọ rẹ̀ olúwa ní lìtẹ́sìkò nù ilẹ̀ ìhà tẹ̀yìn obìnrin nù lìtẹ́sìkò nù ilẹ̀ ìhà. olúwa ní kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ gbogbo èèyàn bá tó gbà tó yẹ ó níyàwó kó níyàwó bọ́bá tó gbà tó yẹ kéèyàn ọlọ́kọ kọ́ lọ́kọ olúwa ní àfikíni àfi sákànù síbẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ní kóríyàwó tiẹ̀ ẹ̀ ní sẹ̀sẹ̀ béèrè ẹ̀yin lẹ́yìn máa tara yín láyé kánnágbé ah, àmọ́ máa yín ti má rí o <laughs> ah, nígbà pé ẹ̀mọ̀bí tẹ̀ ti ń jọ ń pàdé ra sandiwìtì ní. Ni <laughs> láàárọ̀ ẹ̀kọ́ àtàkà ọwọ́ <laughs> adi pé òun rẹ nìkan kọ́dà bó ṣe àmàlàdí ọ̀lẹ́ran náà ni àmọ́ yóò fi balẹ̀ àyà jẹ́ láàárọ̀ tó kò lé wà láyé rí lójú ẹ̀ <laughs> fúnra yín lẹ́ẹ̀ mọ̀ pé ha ó wà ó ṣe má rí ìdílé àìpẹ́ yìí àmọ́ gbogbo ẹni tí àyà yìí ọ̀bá ṣiṣẹ́ lára ẹ̀ kọ́dà ẹ̀ máa tún wípé ṣe mi ọlọ́márì ẹ kò sí sákànù ń bẹ̀ ni kò sí kíni ìyàwó ń bẹ ńlé àmọ́lì tẹ́sùkù nù ilé haùsì ń bẹ̀ wọn ò gbọ́ àyà yé fàyàbalẹ̀ òsì ẹsẹ̀ òun sákànù sákànù tí ń wí <laughs> ìdí Lárúbáwá sẹ́ẹ̀mà bẹ́ẹ̀ bá lọ lé kí ó yọ ọmọ kan pé kíníkan ní sùkúùn Lárúbáwá máa wọra wọn o kí ni máa sùkúùn ni pé ọ̀dàkẹ́wọ́ ọ̀rọ̀ lárúbáwá fi haraka tẹ̀mọ haraka ìyẹn ni pé fatia kẹsìrọ ni pé òun máa múvù àmọ́ bí wọ́n bá pè gẹ́gẹ́gẹ́ni sakinu <laughs> yá rẹ̀ sì balẹ̀ olúwa ní ìdílé tí wọ́n bá rí bóun ti fẹ́ kẹ́ ẹ rí wàmín ayatihi an khalaqalakum min anfusikum azwaja litaskunu sákànù gbọ́dọ̀ wà ń bẹ̀ gbogbo bí ìdílé tí sákànù bá ti mìs àdánwò ni ẹ̀yin obìnrin lélẹ́yìí wá bá wí púpọ̀ akínní ẹ̀jẹ̀ awo ẹni ọlọ́run fa alukoran kẹrí ìmọ̀ràn anabuwa muhammad sallallahu alaihi wa sallam káfí gbàgbọ́ yìí bọ́lọ̀ ti fẹ́ kẹ́yìn ìyá wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa bọ́lọ̀ ti fẹ́ kẹ́ rí lọ́dẹ̀dẹ̀ ọkọ yín. anabuwa muhammad sallallahu alayhi wa sallam njọ ta anabi rí ntí ò rí rí gẹ́gẹ́ bí ọmọ nìyàn ẹ̀rú bá fìgárì hira kọ̀gbọ́n nóòtà rí ipe ẹnìkan wà ń bì kan ẹnìkan wá wá tí ọjọ́ yàn kọjọ́ ẹni òun rí ń sọ̀rọ̀ tí sọ̀rọ̀ tí ń jáde lẹ́nu gbogbo èèyàn ìyẹn ni pé naturally ẹ̀rú ṣe gíní ẹ̀rú bà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ sákànù ń bẹ nílé sákànù ṣe gíní ń bẹ nílé sallallahu alayhi wa sallam lìtẹ́sìkò ní ìlúya kí ló fà nẹ́bì ní confidence àti rojọ́ gbogbo ń tọ́sẹ̀lẹ̀ ní gáró ìrà tálọ́wárò fún ṣe kọ́díjà ṣéèkù wọ́n gbá ẹlòmíì lójú ń ta inú rẹ̀ ń bàjẹ́ ń sunkún bàbá wa fẹ́ wọlé rẹ̀ yóò wà nù ẹ́ yóò ṣojú òfurú torí pé ẹni tí ń bẹ ń lé bọ́bá fi dé torí pé nǹkan bẹ̀ á díẹ̀díẹ̀ ní pọ̀ òní gbá yín yóò wà kàn kún yóò wà ìbànújẹ́ yóò wà pa ìbànújẹ́ yóò mọ̀ wá rẹ́rìn akọ àyín kò lè dé bá ń wọlé yóò kàkún ni. síbi ìyá ńlá wa ti rí fànẹ́bì nù sọlọ́lọ́ ọ̀sọ̀lọ́ ọ́pọ́sìtì ni ìyá ńlá wa rí ìtàn ní ìtẹ́yìn náà máa gbọ́ anabi wa délé kàdí anabi sọ̀sọ́là mọ̀ pé àdìjà lágbára kẹ́ńdì kẹ́ <laughs> àbí ọkọ síyàwó nẹ́tọ́rálì ìyàwó ní ọmọ òpin ìyẹn sọ fún bàbá kìnìún bóyá wọ́n bá ń rí ní tá a ṣe sí kìnìún àmọ́ ẹni ọlọ́run bá ní kí sákànù ọ wà nílé rẹ̀ kódò ó ní confidence pé wá báyìí wọ́n mọ̀ sí fún mi ń ta lónìí. gbogbo bó ti lè wù kó o face difficulty tó ń ta ẹ̀mí rí ọmọ sọ fún ọ pé níta yìí náà ni ọmọ mi bá ti délé ọba ni mí kí n tó tó rántí wàhálà rẹ gbòòrò èkó yìí àfi fi bá tó jáde. <laughs> gbogbo ẹni tí lé báyìí ọba tí ì alukurani ló wí bẹ́ẹ̀ o olùwà ni ẹ mọ́kàn rò pé ẹ kàn fẹ́ra yín àwa ní purpose wa min ayatihi nínú àmì àwọ̀ ọlọ́run ni an khalaqa lakum min anfusikum azwaja òun dá àwọn yín pé wọ́n jáde látara ara yín èèyàn bí yín litaskunu ilayha kẹrí peace ẹ̀rí tranquility ẹ̀rí fọkànbalẹ̀ ìbalẹ̀ àyà ó gbọ́dọ̀ wà nínú ilé inú ilé mùsùlùmí níbi tó le dé níbòmíì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ọlọ́run bá wọ́n bá yá wọ́n fẹ́ ọlọ́run fẹ́ fi wọ́n mọ̀nà tí wọ́n ń rojú ẹnu wọn fún <laughs> ìmáàmù àbí fàáfà ẹ gbọ́n tí ó yà yín lẹ́nu. sẹ́ni tó sọ ẹlòmíì di ńlọ mutí ńlá pẹ́ ní bí a di nkankan ni pé ilé ọkọ̀ sí sákànù ńlẹ̀ yọ wá pẹ́ńta nígbà tí yẹn bá lọ bí iṣẹ́ látàárọ̀ tó kúlóòsì ní three thirty àbí four yọ wà á máa délé ní nine ẹ torí pé ní èpè wọn ìpàdé ẹ bọba bọba wọlé yóò ti máa wá retí pé òun ọmọ pé olórí ibú òun náà mọ pé òdìbòlòsì rẹ bá sùn kóun tó wọlé àti olórí ibú àti olòsì nínú ilé kan náà sọtún kórìí ibú rẹ délé òun ní ìpàdé ẹ òun náà pé olòsì rẹ mo rò pé ó ti sùn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ data dáta àgbọ̀dọ̀ gúrò nílé mùsùlùmí àmọ́ kí ni kí ni kí ni root cause gbogbo nǹkan yìí òun pé this element omis litaskunu ilayha ẹ dákun gbogbo pàtàkì jùlọ olúwa bẹ́ẹ̀ o pé a fẹ́ kí àwọn obìnrin mùsùlùmí kí wọ́n jẹ́ kí ni sákànù bí ọba wa yí ọ pé bóun ní ti jẹ́ sákànù a fi gbèsè ayé ìyá ńlá wa khadija júwe fún ọ rọbì allahu ta'ala anha ntí ya ẹ ẹ ah allahu akbar ìyá ńlá wa khadija wọn nínú síra nígbà tá nẹ́bí wa kótóró ah, nígbà tá nẹ́bí òrírú ẹ̀rí làdíjọ́ òrírú ẹ̀rí <laughs> òun náà rírú ẹ̀ rí <laughs> àmẹ́wò obìnrin rere kí ni sọ fún ìjọ náà òun ọ̀ máa sọ pé ah, irú bolẹ̀ wá rìn lọ ẹ má má kó bẹ́ẹ̀ mi nítòbìnrin mi ọkọ̀ wínú ẹ̀yin lẹ́ mọ́ rìn òsì tẹ́ gbá ta ló ní ẹ̀yin náà lọ bí ntí ya ńlá wa Khadija tó jẹ́ sákànù fọ́kọ tiẹ̀ gbà á lókun ìgbà tó ọba wà nù oníyẹmí rẹ̀ ọ balẹ̀ sẹ́ ìwà ìwà ìwà ń sọ ntínú ànábì òfin máa dùn fún sallallahu alaihi wasallam wa kàdíjà wa ń sọ pé à òun ń tọ́ sẹlẹ̀ o àmọ́ rú kí ọlọ́run ọ̀fà burúkú <laughs> ìwọ́n ara nẹ́bì létí ìwọ́n tó ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ìwọ́n tó ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ìwọ́n tó ọmọ ẹsẹ̀ nǹkan báyìí àà ọlọ́run ò ní fa ború kan irú wọ̀nyí. ẹ dákun sí kéèyàn tiẹ̀ tó rí kọ́nà àbọ̀já rẹ̀ náà ní sẹ́yìn ẹ àwọn medical doctors á ní ọ̀rọ̀ rí gẹ́ àti ìgbín ẹ̀bó lápè ìgbín ìníran kan dáadáa sẹ́mi aláàárẹ̀ ìdajì ìwòsàn ni àmọ́ ní ìyẹn bá ti lọ ara àdáàbò ní ká yà lọ bẹ̀ ọlọ́ni ọmọ lọ ká láàárẹ̀ lọ sí ojú máa ń tọ́ sọ lẹ́nu nígbà yẹn bá wá lọ bá láàárẹ̀ lọ sí ojú tí wọ́n ah, ti á èmi ń ṣe ni irun tó ṣe bàbá <laughs> bí mùsùlùmí ọgbẹ́ kan jẹ̀ríà ò lọ já láàárẹ̀ kó o fi fún níyànjú dáadáa ní o ọ̀sàdúrà fún gà ìfarabalẹ̀ kí ni yóò le tó báyìí ọlọ́run wọ̀ àmọ́ pé ẹ́ ìmọ̀sẹ̀ ní sẹ́yìn nìṣẹ́ e ẹ̀ ló ṣe yóò ti pa aláàárẹ̀ kí kó tó dé dákun nẹ́tírọ́lì ẹ̀mí yẹn ọ balẹ̀ àbí ò ní balẹ̀ níta ní ni wọ́n rán létí nígbà yálà wa kàdíjà rí pé kíní yé débi tí mo fẹ́ kó dé ọba tó ń ronú olóhùn ní kọ́sìn ó ní màá ń parọ́ àwọn tí ẹ wí òun tí ó ti máa ka àwọn tíra àwọn ẹjọ́ bóyá ọlọ́run ní ìpínkọ́ máa ibi ọlọ́run sì wá lọ́nà wà nù warọ́pọ̀ ni wọ́n ń sọ fún anabi pé ntọ́ ọlọ́wọ́ abọ̀ yìí bọ́bá ike bó ti wí ni wọ́kẹ́ ẹ balẹ̀ ìdí wa bá wa anabi ọlọ́run warọ́pọ̀ fún náwó fani tàbí tí kàdí ìjà mọ́ anabi lọ́ọ̀dọ́ ẹ̀ ẹni kan wí báwọn. ǹjẹ́ gbogbo obìnrin tí ọba ti rí báyìí ọ ò tí ì dobìnrin rere ọ tẹ̀lé ìlànà Al-Qur'an Al-Karim ọlọ́nkọ́ mọ́sàájì ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ fún yín o tọ́ àyà kan yìí náà ni o wa ja'ala bainakum mawaddatan wa ja'ala bainakum olúwa ni àwa fi ìfẹ́ àfi sáàrin yín eléyìí àtọkùnrin àtobìnrin ló kó sínú. No sẹ́rí gbogbo bàbá tan rẹ̀ ni ló kù ibi tí ẹ́límẹ́ǹtì ìmọ̀ wá dà ọ̀ bá ti sí ilé náà lè tò kí ni tó máa mọ̀ wá dà ìfẹ́ tó dénú àwọn àfọ̀nlógà ni mọ̀ wá dà ju màhábà lọ èyàn lè fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ náà ya ọ̀rẹ́ mi ni ẹ kò rí òsùn mi ni èyàn lè fẹ́ràn ẹni wọ́n jọ bí yàn lábúrú yàn àmọ́ wo lẹ́wù fẹ́tọ́lọ̀ ní kò ní síyàwó ẹ̀ wo lẹ́wù fẹ́tọ́lọ̀ ní kò ní sí gíní kò ní sọ́kọ̀ ẹ̀ ọlọ́run tó mọ̀ ọ̀rọ̀ sọ ńgbà ọlọ́run ó express ẹ̀ ó ní wàjá alábẹ́yìnà kún mawadatan ìyẹn ni pé ọ gbọ́dọ̀ ju lẹ́wù fẹ́ pé muslim brother sí muslim sister lọ ọ gbọ́dọ̀ ju fẹ́ pé ní àjọ ń gbàdúgbò lọ àjọjọ́ máa lú lọ inú tolúwa fẹ́ kọ́ wà láàrin lọ́kọ-láyà nídìílé alukurani ló wí o mà wà dátà bẹ́lẹ̀ yìí bá ti kó inú ìdílé tiyín ẹ̀wà bí ó ti padà torí kò sí téèyàn lè ṣe ṣe kọ́mọ́ tí ọba sì fẹ́ oore ọmọ tún máa mú ni <laughs> èyí ò rí obìnrin mi lé mi ẹ ẹ ẹ ẹ ẹ gbọ́lọ̀ tó bi pé a ah, ah, kọ́lọ́hún ó ti ṣerú irú eléyìí tèmi nínú ìjólóòtọ́ ìfẹ́ràn ọkọ ẹ̀ ìfaralẹ̀ ìgbọ́rọ̀ ìtẹ̀lé àti ọlọ́run látara ọkọ láti ṣe fẹ́ rẹ̀ àmúgbàdé ọba ti sí kíni mbẹ tí ọba ti sí mà wá dà mbẹ yóò máa túmọ̀ nǹkan míì lọ́dọ̀ ẹnì kejì ni bọ́bá rí bẹ́ẹ̀ nínú híya ọkùnrin náà kò sí bó ti lè wù kọ́kùnrin ó ṣe tó fóbìnrin míì sẹ́ríkì ọba ti fẹ́ràn ẹ̀ kò sí nǹkan míì gbogbo ọ̀n forí sí ọ̀n fọrùn ṣe wọn ọmọ kékeré kékeré ni àmọ́ wọ́n bá yẹ pé mọ̀ wá da mbẹ́mbẹ́ bọ́ bá máa ń kéńké ni yọ bàbàrà lójú ẹ̀ ibi láti pàkíyèsí wa ẹ̀mẹ́jà sí ìsìláàmù gbọ́ àwa kí ọmọbìnrin kan mẹ́lẹ̀ fẹ́ ni tọ́ sá fẹ́ náà nù hmm? ẹni tọ́ sá sí kí ni èmi àtàwọn bàbá rẹ̀ àtijọ́ àti àtisepọ̀ ti pẹ́ a sì fẹ́ máa dá mọ̀lẹ́bí pọ̀ ẹ má ṣe ìsìláàmù gbọ́ yìí o tí ọmọbìnrin yìí ọba ti nífẹ̀ẹ́ ẹni ẹ̀fẹ́ tú láti ẹ̀fẹ́ ẹ̀wọ́n náà ni òun ni kọ́dà nẹ́bùa Muhammad sọ̀sọ́lá ń fi ní bọ́bìnrin bá ń tijú dépò kékòó lè yanu sọ fún yín pé a ah, ǹfẹ́ àbí mo fẹ́ wọ́n là nẹ́bì ní bọ́bá dákẹ́ sùkúùtù ha jàwáàbù ha àwọn àlùfọ́ onífíkì oníṣẹ̀rí àwa ni nínú ìtumọ̀ yìí náà ni wọ́n ti sẹ̀ǹbáàtù rẹ̀ pé ọmọ tóun náà bá wá ti fídíò ò lè sọ pé ìfẹ́ ńkọ́ wọ́n lè wọ àwọn nǹkan míì tí ó jà á mọ̀ wọ́n ní bí n bá ń sun àwọn ẹkún kan irú gíní irú àwọn ẹkún ẹkún dùnú yàtọ̀ fẹ́ kún kọ̀tẹ́ lọ́rùn gbogbo eléyìí fi ń yé wa pé ẹmẹjà ẹlòmí ọtí ẹmọ wa kí adìsí anabi yọ ma tu síbi tí ọlọ́run àti anabi ọ̀ràn sọdakọ tún jàríyà tún wọn ni wọn ni <laughs> sẹwọn pé sọdakọ tún ní báwọn tí máa sọdakọ jàríyà tún sọdakọ torí mi béèrè mo pé ní ìyàwó sàrà ìyàwó sàrà ìmọ̀ bóyá wà ilẹ̀ yìí. <laughs> ètè parẹ́ àmọ́ ń bẹ láwọn ìlú tó pọ̀ mo ní mo mọ̀ pé ládàá làwọn èèyàn fẹ́ gbà tí wọ́n fi ń ṣe kí lè rí wọn èmi fẹ́ mọ̀ ní o kínníkínní kí ni wọ́n gbẹ́sẹ̀ lé ẹnìkan wá sọ fún mi pé àdìsí yìí ni torí pé táwọn kà ní pé wàsọ́dá kọ́tù jà ríyà tẹ́yìn sẹ́wọ̀n pé járíyà ni ọmọbìnrin kékeré ìtumọ̀ járíyà nù lóòótọ́ pé sọ́dá tá a fi ṣe é sàárà àmọ́nà ìtànẹ́bí wa wí kọ́hún sọ́dápọ̀ tún járíyà tún sẹ́rí pé kéèyàn lọ tó gidi ẹnu tún tí ọlọ́dà wàhálà yìí lẹ̀ torí náà lọ ẹ̀rọ dùn lè kéwú wà lè kéwú wẹ́sídùú lè dáyà sẹ́rí wà sí nìkan ọ̀ràn kan mí ń gbà mí o àbí kéèyàn ó kéwú o ọlọ́run ọmọ yẹn ni ó ti ka àdí ọ̀sọ́dọ́pọ̀ tó jà rí àti wàláyà nẹ́bí ó sì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam torí náà in essence nbí ẹ tá à ń sọ ni pé olúwa ní nínú tí ó gbọ́dọ̀ wà tá a ṣètò rẹ̀ pé kó wà láàrin lọ́kọ láya òun ní kíni mawadda ìfẹ́ tààrà ìfẹ́ tó rinlẹ̀ kọ́dà tó àwọn àfa òní lóde lárúbáwá wọ́n ní ìfẹ́ náà ní mahaba àmọ́ màwádà tún wà ẹlẹ́fù tó wà háyà ju mahaba lọ má ní mahaba síyàwó rẹ̀ màwádà ni ó ní ìwọ náà má ní mahaba sọ́kọ rẹ̀ màwádà ni ó ní àwọn tó lè wá kíní yóò màwádà yìí ìfẹ́ yìí àdámọ́ ọmọ èèyàn ni kò kìí ìmọ̀ rọrùn gbà mí pé èyí ó ṣe nǹkan míì tí ó fa kéèyàn ó nífẹ̀ẹ́ àmẹ́yìí tó pọ̀ ní kẹ́ni ọlọ́run bá ti léyìn ó nífẹ̀ẹ́ <laughs> yọ fẹ́rẹ̀ èyí tí ọ̀ bá sì ní nífẹ̀ẹ́ gbogbo orí ṣe bọ́ fọrùn ṣe bàbá kan lọ́sàn kan fún mi pé ẹnìkan òun mà débi pé bí ẹnìkan bá yọ ojú rẹ̀ wọ́n bá yọ kí ni ojú ẹ̀dá ń gbójú yìí òfin kún jẹ ǹjẹ́ òwì ǹjẹ́ ìjẹ́ òfin kó ṣeun ǹjẹ́ ó wí ni pé tọ́ba níbi ẹ̀sẹ̀ yóò fún un tọ́ba ṣe kí ni tọ́ba níbi ẹ̀sẹ̀ yóò fún un kò níbi ẹ̀ ni bí ó ti rí nu o tí ọba sì fẹ́ o torí ẹ̀ là ń ṣe ń ké pé ẹ dákun láti ìpìlẹ̀ ni ẹja ti wò ó kéèyàn má sì ti ṣẹ̀rí àgbọ́yé anagba muhammed sallam dùwẹ̀ rẹ̀ fún wa ìtẹ̀nìyí wọ̀ ọ́ ọsọ fáwọn ọkùnrin náà nìkan wá bá nẹ́bí gbóhùn mọ̀ fẹ́ yàwó. ànẹ́bí ní anna zọ́rìtà ilé ha. kí ni tún bẹ́ẹ̀. wò ó ìyẹn ni pé so rẹ ni ọ̀fẹ́ fẹ́ ẹlòmíì kódà kò dosò kan lọ tí wọ́n fẹ́ ra wọn tí wọ́n ti súra wọn. ọ̀tọ̀ ni tó rò ó sí ọ̀tọ̀ ni ti ọba ṣẹ́rí bàbá ń sọ̀rọ̀ kọ́pù báyà gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní o kọ́ba àyè wọn gbọdọ kan ròyìn yẹn fún yẹn pé orí báyìí orí báyìí orí báyìí ànábì ní ànàzọ́rùtà ilẹ̀ ìhà torí pé àwọn nǹkan wọ̀nyí lè fa kí ẹlẹ́mẹ̀ǹtì màwádà kó kú ò bọ́bá sì ti kú ò kò sí ìgbìyànjú tí the other party ọmọ gbìyànjú níbi kíni níbi kọ̀ náà ni ọmọ ẹja sí kò sí náà ni tọ́ mọ́ ló kó àwa méjèèjì warahmatan aya yìí kan yìí náà nínú sóràtò rom wàjáàlà bainakum mawadda òun oh, ní kíni rahma láàrin yìí náà á pàkíyèsí kan ọ̀pọ̀lọpọ̀ tèmi máa gbọ́ tẹ́lẹ̀ òun ni pé olúwa fi ìfẹ́ àtọmọ sáàrin ìpè rahma ni ọmọ ah, kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ọmọ lè wà nú ẹ̀ ni àmọ́ rahma tálùkùrá ni wíńbì yìí. kò tún máa pé kí ni ọmọ nìkan lolúwa ara àtúmọ̀ rahma rahma gan n tó túmọ̀ sí yorùbá tó súnmọ́ òun làánú òun ní kí ni àánú ìyẹn ni pé ẹ ní àánú ara yín wa rahma ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí that feeling of pé ah kí nǹkan ọmọ kí nǹkan báyọ̀ má ṣe ọkọ mi kìí sí ń bẹ̀ǹgbà mi kọ́dà ẹlòmíì ọ̀fẹ́ lè pé ọlọ́mọdé ara o iná ẹ̀jẹ̀ máa gbọ́ kí ni ó fa pé ṣẹlẹ̀ṣẹlẹ̀ ẹ̀ iná ń jó dàbí kíní kan jó ni ọkọ wa fò wíńdò jáde ọkọ ṣe ni ó fò wíńdò jáde láàánú ẹ̀ ni àánú yẹn ò ni. mo fi yín sẹ̀pẹ̀júwe ni o ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí náà làwa náà lè máa fi làákà ìtọ̀pín. bọ́bá ẹ pé rahmat alukurani ní kọ́ wà láàrin wa yìí tọ́lọ̀mbá ní kọ́ wà ní fámìlì lóòótọ́ àánú yóò wà lára ẹni débi pé òní fẹ́ kí nǹkan kan kan ẹnì kejì rẹ̀ láburú. torúkọ ọmọ fíìlì ẹ pé kì í ṣe kọ́ lọ́n yọ èmi ni wọ́n máa wí ọlọ́run ọ̀yọ́ bí nǹkan bá báyàwó rẹ̀ jẹ́ ọ̀bọ ọlọ́run ọ̀bọ ọtí ẹlòmí ọpọlọ ti ẹ̀bẹ́ mi sí sí ìsinmẹ́ ó ti bọ́ fún ẹ. wàláì táànù yẹn bá rí bó ti yẹ kó rí ẹ̀yin ò ní fílì ń pé ntọ́ báyàwó mi yìí èmi náà lọ bá ntọ́ bá ọkọ mi èmi náà lọ bá wàjà alábẹ́yìn náà kún mawaddatan wa rahma àwọn tí ma wá tú sí pé ọmọ mo ní kò rí bẹ́ẹ̀ lápẹ̀já lọ kà tafsirul Qur'anil Karim torí pé ibi yìí àti gbọ́kàn ti wá wá ń bẹ̀ especially láwùjọ yorùbá tẹ́mi pẹ̀lú yín ń sọ lẹ́nu yìí gbogbo lọ́kọ-láyà tí wọ́n bá ti fẹ́ra wọn kọ́dà bí wọ́n jẹ́ sákànù tẹ́lẹ̀ fúnra wọn kọ́dà bí kíni mọ̀wádà ń bẹ tẹ́lẹ̀ tọ́ba ti ń lo ọdún kan ọdún méjì tí ò lóyún